Lẹ́nìí, a ó máa tẹ̀síwájú nípa ìrìn àjò ìgbé ayé Ábúráhámù. Lẹ́nìí, a ó máa wo ti apá kẹfà. A ó máa kọ́ nípa ti òkè Mòráyà. Bó tilẹ̀ jẹ́ pé kò gbé orí òkè Mòráyà ṣùgbọ́n Hébroni ló gbé tó jẹ́ ibi ìkẹwàá tí ábúráhámù ń gbé ṣùgbọ́n a dẹ̀ ti rí wípé hebron ni ábúráhámù kú sí ṣùgbọ́n a nílò láti sọ nípa moriah because ó jẹ́ ibi tí ìdánwò tí ó kẹ́yìn tí ó ṣẹlẹ̀ sí ábúráhámù tó ti ṣẹlẹ̀ ní orí òkè moriah mo gbàgbọ́ pé lè ṣe kókó láti wípé kí a parí ẹ̀kọ́ nípa ìgbé ayé ábúráhámù ẹ jẹ́ ká ṣe àtúnyẹ̀wò ìgbé ayé ábúráhámù nígbà tí ọlọ́run ti pè é òun là ń fẹ́ kà sínú àtẹ́ yìí ó kú ní ní ọmọ iye ọdún ọ̀kànléje àti àárún nígbà tó jẹ́ ọmọ márùndínlọ́gọ́rin ó wọ ilẹ̀ kélà pọ́n ọgọ́rùn-ún ọdún ó fi gbé ilẹ̀ kílánì nílẹ̀ ìlérí a bí ọmọ áísíkì fún ó bí ní ìgbà tó wà ní ọgọ́rùn-ún ọdún ó sì fi iye ọdún tó kù gbé pẹ̀lú ísákì ṣùgbọ́n ọjọ́ iye ọdún márùndínlọ́gọ́rin ó gbé pẹ̀lú bàbá rẹ̀ terah láàárín márùndínlọ́gbọ̀n yìí ó ń dúró fún ìlérí ọlọ́run láti pé kí ó di mímúṣẹ wípé ọmọ tí ọlọ́run ṣèlérí fún kó lè wá sí ìmúṣẹ márùndínlọ́gbọ̀n márùndínlọ́gbọ̀n ó fi ń dúró do ìmúṣẹ ìlérí ọlọ́run Nítorí ìdí èyí, a fẹ́ wo àwọn àkókò ìgbé ayé ẹ̀ tí ó lò nígbà tí ó jẹ́ ọmọ ọdún mẹ́rìnléní ọgọ́rin. Tá bá wo ìwé Genesis orí karùn-ún orí kẹrìndínlọ́gbọ̀n tí Ọlọ́run sọ wípé tí Ọlọ́run fi tó fi nípa àwòrán ojú ọ̀run Bíbélì sọ pé Ọlọ́run gbọ́ ó sì a sì kà fún òdodo bíbélì sọ fún wa wípé gba ọlọ́run gbọ́ a sì kà fún òdodo a sì dá a láre nípa ìgbàgbọ́. gẹ́gẹ́ bí ta lè rí lénìí a lè pè ní àkókò yìí ni ó gba Kristi ní Olúwa àti Olùgbàlà ó ti ń lọ sínú ìjọsìn ilé ìjọ láti ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kákan sọ pé ìgbà tó ti jẹ́ ọmọ ọdún láàádọ́ta tó lọ sí kádíà láti kánà tó lọ sí uri nígbà bẹ́ẹ̀ yẹn ọlọ́run pè tó fi wá sínú agbo nígbàgbọ́ ṣùgbọ́n a dá a láre nígbà tí ó wà ní ọmọ ọdún mẹ́rin lé ní ọgọ́rin ṣùgbọ́n eléyìí kì í ṣe òpin rẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbé ayé ìgbàgbọ́ rẹ̀ léléyìí nígbà tí ó ń súnmọ́ ìparí ìgbàgbọ́ yìí láti dé orí òkè Móráyà yìí a lè sọ wípé ó ti dín ní mẹ́rin ọ̀ márùndínláàdóje nígbà tó gun orí òkè yìí nítorí pé Ísákì ti dàgbà débi wípé Ísákì lè gbé ohun tí wọ́n fẹ́ lò àwọn ọ̀bẹ àti nǹkan tó fẹ́ lò láti ṣe ìrúbọ. nígbà yìí la sọ wípé a dá a láre nípa nípa iṣẹ́ rẹ̀ kí sì ni iṣẹ́ rẹ̀ ó túmọ̀ sí a ṣe ìgbàgbọ́ rẹ̀ ní àṣepé nípa iṣẹ́ rẹ̀ tí ó ṣe níbí yìí ìgbàgbọ́ rẹ̀ àṣẹ ní kíni o àṣẹ ní àṣepé ẹ jẹ́ ká wòwe Jákọ́bù orí kejì láti ẹsẹ̀ kọkànléní ogún títí ìkẹtàléní ogún ìwé Jákọ́bù orí kejì láti ẹsẹ̀ kọkànléní ogún títí ìkẹtàléní ogún Jákọ́bù láti ẹsẹ̀ ìkọkànléní ogún dé ìkẹtàléní ogún ó wípé. kì í àti pé a dá bàbá wa láre ní bàbá wa Abraham nípa ìgbàgbọ́ nígbà tí ó fi isaki rúbọ fún wa nípa ìpàṣẹ eléyìí la sọ wípé a dá láre nípa ìgbàgbọ́ kì í àti nípa iṣẹ́ nítorí pé a dá láre nípa ìgbàgbọ́ bíbélì sì sọ wípé a dá láre nípa ìgbàgbọ́ nípasẹ̀ eléyìí a fi pè é ní ọ̀rẹ́ ọlọ́run. ní mòráyà nígbà tí ábúráhámù tó fẹ́ fi ísáàkì rúbọ nípasẹ̀ bẹ́ẹ̀ ni a ti sọ ìgbàgbọ́ rẹ̀ ní àṣepé nínú èdè gíríkì wípé ó ṣe gbàgbọ́ láti pé òun à ń pè ní kéreyó ó túmọ̀ sí pé mímú iṣẹ́ tàbí ìṣe sí òpin láti parí ohun gbogbo. nítorí a lè rí i nígbà tí ó dé ọmọ ọdún mẹ́rin lé ní ọgọ́rin títí dé àkókò tó fi gbé dé mòráyà ẹ̀ náà ṣe ìgbàgbọ́ ẹ̀ láṣẹ pé. nípa iṣẹ́ yìí ó fi hàn gbogbo wa wípé ó gbàgbọ́ nínú Ọlọ́run wípé nípasẹ̀ bẹ́ẹ̀ ó mọ ọlọ́run tòótọ́ nínú ìwé Genesis orí kejìléní ogún ẹsẹ̀ kejìlá nígbà tí isaki abrahamu gbọ́wọ́ sókè tó fẹ́ pa isaki ọlọ́run sọ pé abrahamu má fọwọ́ kàn má fọwọ́ kàn ọmọ náà nígbà náà ni ọlọ́run wá sọ pé abrahamu báyìí ni mo mọ̀ pé ìwọ bẹ̀rù mi ò fẹ́ràn mi ọlọ́run gan dá a mọ̀ wípé ábúráhámù ní ìgbàgbọ́ tòótọ́. ohun tó ṣẹlẹ̀ ní mòráyà lélẹ́yìí nítorí náà òkè mòráyà ó túmọ̀ sí wípé ibi tó ga jù nípa ìgbàgbọ́ ábúráhámù ibi tí àwa náà gbọ́dọ̀ dúró nìyí níbi tó jẹ́ ìlépa ti ẹ̀mí wa. kì í ṣe bí nípa ńlá síróòkè mòráyà ṣùgbọ́n nípa ìgbé ayé wa ká lè dé pèpè ibi tí ọlọ́run ti sọ pé ìgbàgbọ́ wa tòótọ́ ni. báwo la ó ṣe débẹ̀ gẹ́gẹ́ bí ìgbé ayé ìgbàgbọ́ abrahamu kí la ó ọ̀pọ̀lọpọ̀ wa ló ti wà ní ipò yìí láti gba Kristi ní olúwa àti olùgbàlà a ti dá wa láre nípa ìgbàgbọ́ a ti dé ibí yìí ṣùgbọ́n a fẹ́ dàbí Ábúráhámù àwa náà fẹ́ dé òpin ìgbàgbọ́ wa eléyìí tó ṣẹlẹ̀ ní Mòráyà irú ìgbàgbọ́ wo ni Ábúráhámù ní níbí yìí gẹ́gẹ́ bí ẹ̀sán ìwé Jẹ́nẹ́sì orí kejì lé ní ogún ẹsẹ̀ kejìlá wípé Ọlọ́run sọ wípé báyìí ni mo mọ̀ wípé o bẹ̀rù mi kí ni ìtumọ̀ ká bẹ̀rù olúwa yìí túmọ̀ sí nínú èdè Hébérù à ń pè ní yàrá láti bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè jẹ́ gbé ẹ̀rù nǹkan tàbí ẹ̀rù jẹ̀jẹ̀ nǹkan fún nǹkan ó nítorí náà tá a bá lò ó fún ọlọ́run níbí ó túmọ̀ sí pé láti bu ọlá fún ọlọ́run ní ká bẹ̀rù ẹ̀ ìtumọ̀ pé èèyàn bẹ̀rù ọlọ́run eléyìí èyí tí abrahamu ṣe nínú bíbélì ìbẹ̀rù ọlọ́run ó ṣe ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn tí ó ti ṣubú a nílò láti bẹ̀rù ká tó lè ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ìwé òwe orí kẹsàn-án ẹsẹ̀ kẹwàá ó ní ìbẹ̀rù olúwa òun ní ìbẹ̀rẹ̀ ọgbọ́n tó bá fẹ́ jẹ́ ọlọ́gbọ́n ohun tó nílò láti ṣe ó nílò láti bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù olúwa ní ìbẹ̀rẹ̀ ọgbọ́n o ò lè jẹ́ ọlọ́gbọ́n láì bẹ̀rù olúwa o nínú ìwé orin dáfídì orí kọkàndínní ọgọ́fà ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta bíbẹ̀rù olúwa ó túmọ̀ sí pé gbípa òfin ọlọ́run mọ́. báyìí ni ọlọ́run ti sọ pé nítòótọ́ mo mọ̀ wípé o bẹ̀rù mi nítorí pé a rí ohun tó ṣe a rí ohun gbogbo tí ó ṣe. ẹ rí i gẹ́gẹ́ bí bàbá tó fẹ́ fi ọmọ sí ìrúbọ a rí pé ó jẹ́ nípa ìṣẹ̀ bíbẹ̀rù ọlọ́run láti pa òfin ọlọ́run mọ́ gẹ́gẹ́ bí a ti kà níwé ìwé Jákọ́bù oríkejì ó túmọ̀ sí wípé bí bẹ̀rù ọlọ́run ni píparí ìgbàgbọ́ wa. jákọ́bù oríkejì ẹsẹ̀ kọkànléníogún dé kẹtàléníogún. a rí wípé ìtumọ̀ bíbẹ̀rì ó jẹ́ píparí ìgbàgbọ́ wa láti máa gbé jáde ohun tí a gbàgbọ́ ohun tí a ń dúró fún à ń gbé láti inú ọkàn wa wá Abraham lè ṣe eléyìí ìparí ìgbàgbọ́ wa a rí wípé nípa gbogbo ìlépa ìgbàgbọ́ rẹ̀ ó di mímú ṣẹ ohun tí gbogbo wa ń fẹ́ láti ṣe léléyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ Ábúráhámù ó tilẹ̀ jẹ́ pé bó ti gbìyànjú ó ń ṣubú láwọn ibì kọ̀ọ̀kan ó tilẹ̀ jẹ́ pé ó ń gbìn láwọn àṣìṣe agbárí ti ádámù gbé ádámù ò lè tẹ̀síwájú ṣùgbọ́n ábúráhámù ó dé òpin ìgbàgbọ́ rẹ̀ bíbélì sọ fún wa wípé ká bẹ̀rù olúwa nínú ìwé Dítárónómì orí kẹrin ẹsẹ̀ kẹwàá ìwé Dítárónómì orí kẹrin ẹsẹ̀ kẹwàá ó pàláṣẹ fún wa láti bẹ̀rù olúwa Dítárónómì orí kẹrin ẹsẹ̀ kẹwàá rántí ọjọ́ tí o ti dúró níwájú olúwa ní Hórébù nígbà tí ọlọ́run sọ fún wọn pé ẹ kó àwọn èèyàn mi jọ láti gbọ́ ọ̀rọ̀ mi kí wọ́n lè kọ́ láti bẹ̀rù mi ní gbogbo ọjọ́ wọn tí wọ́n gbé kí wọ́n lè kọ́ àwọn ọmọ wọn ṣe lè rí báyìí ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ fún kí wọ́n lè kọ́ láti bẹ̀rù olúwa nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi lè kọ́ àwọn ọmọ wọn ohun tá à ń pè ní ìgbàgbọ́ leléyìí ìwọ fún ara ẹ kọ́ o sì kọ́ láti bẹ̀rù olúwa nínú ayé wa ó túmọ̀ sí wípé à ń gbé ìgbé ayé ohun tí a gbàgbọ́ kì í ṣe àfẹnujẹ́ kì í kàn ṣe wípé ojú ayé ṣùgbọ́n à ń ṣe ohun tí Ọlọ́run sọ ìkejì ni pé a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa a rí pé ìgbé ayé Ábúráhámù ó sọ̀rọ̀ nípa eléyìí láti ìgbà tó ti gba ìgbàgbọ́ títí ó fi parí ìgbàgbọ́ rẹ̀ ó dúró ní ìgbàgbọ́ nítorí ìdí èyí abrahamu jẹ́ ẹni àpẹẹrẹ inú bíbélì gẹ́gẹ́ bí àpẹẹrẹ ádámù lè má lè jẹ́ àpẹẹrẹ ṣùgbọ́n abrahamu jẹ́ bẹ́ẹ̀ ó fi hàn wá ohun tí a gbọ́dọ̀ máa ṣe nínú ayé wa a rí wípé a mú ìmúdàgbà ìgbàgbọ́ ìgbésẹ̀ ìpele ìpele ni kì í kẹsì pé èèyàn á débẹ̀ lọ́wọ́ kan ó jẹ́ ìpele ìpele ìgbàgbọ́ nílò láti máa dàgbà sí i gẹ́gẹ́ bíi ti ábúráhámù eléyìí ni yóò jẹ́ kókó kejì ìmúdàgbà ìgbàgbọ́ kí leléyìí túmọ̀ sí bíbélì ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ìgbàgbọ́ a ó wo àwọn ẹsẹ̀ bíbélì méjì ìwé éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlá ti dé ìkarùndínlógún ìwé éfésù orí kẹrin ẹsẹ̀ kẹta sí dé karùndínlógún a ò rí ohun tí ó sọ. ó wí pé ẹsẹ̀ kẹtàlá sí dé karùndínlógún. ohun tí bẹ́ẹ̀ lè wí lélẹ̀ títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run láti jẹ́ ẹni tí ó pé títí a ó fi dé ìlépe ti Kristi gẹ́gẹ́ bí èyí a gbọ́dọ̀ dàbí ọmọdé tí a ń tì sọ́hun tì séyìí nípa àwọn ẹ̀kọ́ èké àti nípa ìtàn ti ènìyàn nípa àrékèrèkè tó wà nínú ọgbọ́n ti ènìyàn ṣùgbọ́n kí a máa sọ òtítọ́ nínú ìfẹ́ ká lè dàgbà nínú gbogbo ìmọ̀ àti ipá wa sí ti jẹ́ ti Kristi tí í ṣe orí à ń sọ nípa ìdàgbàsókè ìgbàgbọ́ orígbàgbọ́ wo leléyìí ìgbàgbọ́ tó jẹ́ gbòòdà bí ọmọdé tí wọ́n tiẹ̀ sí tí ọ̀ sọ̀rùn mọ́ tó bá gbọ́ nǹkan kan lọ́wọ́ ẹnìkan wàá tún yà síbẹ̀ tó bá tún gbọ́ tẹlòmíì wàá tún yà síbẹ̀ wọ́n wá ń tiẹ̀ sí yìí sọ̀rùn a rí wípé o ò ní jẹ́ kí àwọn ènìyàn kó máa tiẹ̀ sí tiẹ̀ sọ̀rùn ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ó dúró ó dúró ò jẹ́ kí wọ́n máa mì ẹ́ orúgbàgbọ́ báyìí ni a nílò láti ní ẹsẹ̀ bíbélì kan ìwé Hébérù orí ìkarùn ẹsẹ̀ kejìlá títí ìkẹrìnlá Hébérù orí ìkarùn ẹsẹ̀ kejìlá títí ìkẹrìnlá ẹsẹ̀ kejìlá títí ìkẹrìnlá. Hébérù ó ní ní àkókò èyí tó yẹ kó ti jẹ́ olùkọ́ o ò nílò láti pé kí ẹlòmíràn kó máa kọ́ wọn nípa àwọn ìtàn ti ayé yìí ti ṣe ti bí kò sí ọ̀rọ̀ Ọlọ́run ìwọ nílò láti jẹ oúnjẹ tí ó le nítorí pé ẹni tí ó bá jẹ́ tí ò lè jẹ oúnjẹ líle ó jẹ́ ẹni tí kò mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n bí kò ṣe nípa àwọn tó ń jẹ oúnjẹ líle tó yẹ pé wọ́n lè fi yàtọ̀ sáàrin òun rere àti búburú nípa ìrírí ìmọ̀ wọn. a rí i pé ìgbàgbọ́ kan wà nínú Kristi tó yẹ pé mílíkì nìkan ló máa mu ṣùgbọ́n àwọn kan wà tó wá ti dàgbà pé oúnjẹ líle ó túmọ̀ sí pé ẹran láti jẹ ẹran tàbí láti jẹ igi nígbà tí èèyàn bá jẹ ẹni tó tójú bọ́ kí ni ó máa mú ìdàgbàsókè yìí wá nípa ṣíṣe ohun tí a gbọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run nípasẹ̀ bẹ́ẹ̀ ohun tí ẹsẹ̀ bíbélì ń kọ́ wa ni wípé ádámù àti éfà nínú ọgbà édẹ́nì wọ́n jẹ́ ẹni tí ò tójú bọ́ wọn ò lè ṣe ìyàtọ̀ mọ́ láàrin rere àti búburú láti pé láti jẹ nínú èso igi búburú àti rere wọn ò lè ṣe ìdámọ̀ ádámù àti éfà wọn ò débi ìpele ìgbàgbọ́ wọn wọ́n ṣubú ní ojú ọ̀nà èyí ni wàhálà ṣùgbọ́n ábúrámù fi hàn wá ẹni tí ó ti dé ìpele ìgbàgbọ́ tó ti ga àwa náà fún ara wa a gbọ́dọ̀ máa ní ìlàkọjá dínra wa wò nípa ti ẹ̀mí títí a ó fi dàgbà débi tí ìgbàgbọ́ wa yóò ṣe àṣepé káwa kó lè mọ ìyàtọ̀ láàrin búburú àti rere ábúráhámù àti ní mòráyà ó fi orú ìgbàgbọ́ yìí hàn ó mọ̀ wípé ohun tí ọlọ́run fẹ́ ó sì mọ̀ ọ́ ní ọkàn rẹ̀ ó sì lè ṣe é. irú ìgbàgbọ́ wo ni ìgbàgbọ́ tí ó dàgbà sókè? irú ìgbàgbọ́ yìí ni pé kò sí ohunkóhun tí ń ṣe tirẹ̀ ó rí i pé ohun gbogbo jẹ́ ti ọlọ́run irú ìgbàgbọ́ tí ó dáa tó yẹ ká ní leléyìí tí ó lè mọ̀ wípé kò sí ohunkóhun tó ń ṣe tèmi ọlọ́run ló ní ohun gbogbo a rí wípé ohun tí ó ṣe iyebíye sí Ábúráhámù ni Ísákì ọmọ rẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe iyebíye sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣetán láti fi fún ọlọ́run nítorí ìdí èyí ó sì parí nínú ọkàn rẹ̀ pé bó tilẹ̀ fi Ísákì fún ọlọ́run kò sí ohunkóhun bó tilẹ̀ jẹ́ ayé rẹ̀ gan tó bá ṣeé ṣe láti fi fún ọlọ́run láti fi fún olúwa nítorí pé ohun tí ó ní jù tó ṣe bí ní Ísákì ó fi fún ọlọ́run eléyìí ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Ábúráhámù wípé ohun gbogbo jẹ́ ti ọlọ́run èyí ni ìjẹ́wọ́ ọlọ́run àkókò rẹ̀ àti owó rẹ̀ ó jẹ́ ti ọlọ́run ó jẹ́ ohun tí ó fi fún ọlọ́run a sì rí wípé ìfẹ́ rẹ̀ tó kẹ́yìn onísákì ó sì fi fún ọlọ́run ó túmọ̀ sí pé ìgbàgbọ́ tòótọ́ túmọ̀ sí ìgbàgbọ́ tí ó ń dàgbà sókè sí bó tilẹ̀ rí pé ẹ̀bùn ọlọ́run ó lè jẹ́ fún ọlọ́run ṣùgbọ́n ó filẹ̀ fún ọlọ́run ó jẹ́ ẹ̀bùn ọlọ́run fún bramu isaki tí ọlọ́run ṣèlérí fún tí ó fi fún ṣùgbọ́n ọlọ́run tún béèrè lọ́wọ́ ẹ pé ṣé wàá fi fún mi bí ó sì fi fún ọlọ́run ohun tí ìwé jóòbù orí kìíní ẹsẹ̀ kọkànléní ogún ti wí bí kí ni ẹ̀rí jóòbù ó wí pé ìwòwò ni mo wá látinú ìyá mi ìwòwò náà yóò sì padà lọ ọlọ́run fi fún ni olúwa sì gbà padà ìbùkún ni forúkọ ọlọ́run e, èyí nìjẹ́wọ́ jóòbù wípé mo wá sí ayé yìí láìsí ohun kan ṣùgbọ́n báyìí mo sáà mi ò lówó àmì mo lówó mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n mo fi ìbùkún forúkọ ọlọ́run ọlọ́run ló fi fún mi ọlọ́run lè gbà padà ní àkókò tó bá wù ú torí gbogbo ẹ̀ jẹ́ ti ọlọ́run nínú ìwé jóòbù orí kẹtàlá ìkarùndínlógún ó wí pé bó tilẹ̀ pa mí èmi yóò ní ìrètí nínú rẹ̀ jóòbù ló wí eléyìí o tó ṣe ìṣètò kó pa mí èmi yóò sì gbàgbọ́ nínú rẹ̀. nínú ìwé dánilẹ̀ orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún dé ìkejìdínlógún ẹ rántí àwọn ebérù mẹ́ta ta sọ pé tí wọ́n bá tẹríba fún òrìṣà á ò jù wọ́n sínú náà ìlérò ó ń béèrè lọ́wọ́ pé ṣé ẹ ṣetán láti tẹríba fún òrìṣà mi wọ́n sọ pé rárá o wípé ọlọ́run wa lè gbà wá là o alágbára ọ̀nà ọlọ́run wa jù yìí rẹ̀ ọ́ lọ nínú ẹsẹ̀ kejìdínlógún wọ́n wípé wọ́n sọ pé bí ó tilẹ̀ bí ọlọ́run ò tilẹ̀ gbà wá bí ọlọ́run ò tilẹ̀ gbà wá bí ò tilẹ̀ gbà wá àwọn ò ní tẹríba fún òrìṣà bí ọlọ́run ò tilẹ̀ gbà wá bí mo tilẹ̀ kún èmi yóò gba ọlọ́run mi gbọ́ eléyìí ni ìjẹ́rìí àwọn ọmọ Hébérù mẹ́ta ó lè jẹ́ ohun ìyanu eléyìí sọ̀rọ̀ nípa orí ìgbàgbọ́ tá a nílò láti ní eléyìí sọ pé bó tilẹ̀ jẹ́ pé orí àbáyọrí tó lè gbabẹ̀ jáde ìgbàgbọ́ mi sí ọlọ́run gbọ́dọ̀ yí padà a rí i pé ìgbàgbọ́ wọn kò rọ̀ mọ́ bí agbègbè tàbí ohun kókó ṣe rí tàbí ohun tí ohunkóhun tí ó ń ṣẹlẹ̀ ó ní pé tí n bá ti lówó dání tí ìbùkún máa ṣiṣẹ́ fún olúwa ṣùgbọ́n tí ò bá ti sówó mi ò lè ṣiṣẹ́ fún ọlọ́run yẹn iye òní kan ṣe bí ohun gbogbo tilẹ̀ wù kí ó rí nítorí pé ìgbàgbọ́ mi wà nínú rẹ̀ nígbà tí ó dára ìgbàgbọ́ mi dára bó ti gbà bá sì le náà síbẹ̀síbẹ̀ ìgbàgbọ́ mi dúró eléyìí ni ìgbàgbọ́ tòótọ́ jésù wípé nínú ọgbà jẹsímánì oníkìsí ìfẹ́ bí kò ṣe ìfẹ́ rẹ àyẹ̀wò ló fà á jésù ti kú lórí igi àgbélébùú ó ní tí mo bá nílò láti kú mo ṣetán láti kú fún ìgbàlá aráyé eléyìí sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tí ó ti dàgbà ìgbàgbọ́ tó dàgbà ó ń kọ́ wa wípé iṣẹ́ àti ìṣe rẹ̀ ó fi hàn wípé ó jẹ́ kìí ṣe ohun tí a ń sọ lẹ́nu ìgbé tí a fi gbé ayé ìgbàgbọ́ wa ohun tí a ń ṣe ìgbé ayé wa ó ń ohun tí a a lè wípé mo gbàgbọ́ tó jẹ́ pé nǹkan míì ló tún ṣe ohun tí a ń fi irú ìgbàgbọ́ tá a gbàgbọ́ a rí wípé ohun tí Abraham ṣe ní Mòráyà ó rọ̀ mọ́ ohun tí ó ń sọ bóyá nígbà míì ọ̀pọ̀lọpọ̀ wa ohun tí a sọ ó yàtọ̀ sí ohun tá à ń ṣe a túmọ̀ wípé ó a ti ní àwọn ìpele kan láti ní láti dé irú ìpele bẹ́ẹ̀ wọn kejì tá a tún rí nípa ohun tí ìgbàgbọ́ tó dàgbà máa ń ṣe ni wípé níbikíbi tí Ọlọ́run bá darí rẹ lọ. a ó tẹ̀lé e. bẹ́ẹ̀ni ohun tí ìgbàgbọ́ tó dójúbọ́ máa ń ṣe nìyẹn ibikíbi tí Ọlọ́run bá darí ẹ̀ wá lọ ibi tí Ọlọ́run darí Ábúráhámù lọ nínú ìwé Genesis orí kejìlá àti orí ogún, ó sọ fún pé lọ sí mòráyà mú ọmọ rẹ lórókè mòráyà kò lè fi rúbọ fún mi fi rúbọ fún mi bí ẹbọ ìjóná abrahamu sì wé àmì, ó jí ní òwúrọ ọmọ máa ọmọ ní kan máa dùn gbé láti ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ ó gbé ìgbésẹ̀ torí pé ọjọ́ mẹ́ta ni ó fi rìn láti dé rí òkè Mòráyà ìrìnàjò ọjọ́ mẹ́ta ló fi rìn o láti dé Mòráyà kìí kàn ṣe iṣẹ́ ìgbésẹ̀ tó kàn ṣe lásán kí nǹkan mú kí nǹkan fi ọmọ rúbọ rárá ọjọ́ mẹ́ta ló fi máa rìn nínú ọjọ́ mẹ́ta yìí kí ló máa máa ṣẹlẹ̀ nínú ọkàn rẹ̀ a máa wí pé àṣé kìí ṣe sátánì lélẹ́yìn ni àbí èṣù ni àbí ọlọ́run lélẹ́yìn ni ọjọ́ mẹ́ta ó jẹ́ ọjọ́ tó gùn o. ó sì rìn ní ọjọ́ mẹ́ta yìí ó sì gbàgbọ́ ó sì sì ṣe ìgbọ́ràn ó ṣe kókó gan ọjọ́ mẹ́ta nínú bíbélì ó ṣe kókó o a rí àpẹẹrẹ ọjọ́ mẹ́ta nínú bíbélì a bá wo ìwé ẹ́sódò orí karùn-ún ẹsẹ̀ kẹta Mose, ó béèrè lọ́wọ́ Fáráò ó ní jẹ́ ká lọ sí ìyànjọ mẹ́ta nínú ká lọ sí aginjù láti sìn Ọlọ́run ohun tí Mósè ń sọ ni pé kí a lọ sínú aginjù fún ọjọ́ mẹ́ta yìí ká lè fi ṣe àṣepé ariwo ọjọ́ mẹ́ta yìí ó ṣe kókó láti pé kí àwọn ọmọ Ísírẹ́lì kórìn kan bọ́ kúrò gbogbo àríkèéké Fáráò nínú ìwé ẹ́sódù orí kọkàndínlógún ẹsẹ̀ kẹwàá tíje kọkànlá ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní òkè Sinai nípasẹ̀ Mósè ẹ lọ yà àwọn èèyàn rẹ sí ọ̀tọ̀ èní ọ̀la àní ọjọ́ kẹta èmi yóò sì sọ̀kalẹ̀ wá wọn ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ ọjọ́ mẹ́ta láti fi ara ẹni jì fún ọlọ́run láti ṣeun tí ó tọ́ ọjọ́ mẹ́ta láti pé kí àwọn ènìyàn ọlọ́run kan fi ara wọn jì fún ọlọ́run a sì rántí nípa ti Jónà náà ọlọ́run sọ fún Jónà kó lọ sí Nínéfè ṣùgbọ́n ó darí ìrìnàjò ara ẹ̀ sí Táṣì ọlọ́run mú un lọ sí omi òkun a jẹ́ ó jẹ́ kí omi òkun kóru sókè nípasẹ̀ bẹ́ẹ̀ ó wọnú ẹja fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà yẹn ẹja pọ̀ kalẹ̀ ó sì lọ sí Nínéfè ọjọ́ mẹ́ta yìí ni ó fi Jónà fi ṣe ìrònúpìwàdà tí ó fi ṣetán láti fi ara ẹ̀jì fún Ọlọ́run bákan náà Jésù gẹ́gẹ́ bíi ti Jónà ó ń bẹ ní ikú ìsà fún ọjọ́ mẹ́ta ó jẹ́ ọjọ́ mẹ́ta ló gbà fún kí Jésù tó jíǹde ọjọ́ mẹ́ta ni Ábúráhámù gbà láti dé Mòráyà láti mú àṣepé ìgbàgbọ́ rẹ̀ ṣẹ gẹ́gẹ́ bí àwa náà kí ni ìrìnàjò ọjọ́ mẹ́ta yìí kí ló túmọ̀ sí fún wa ní àkókò wa yìí rántí wípé Ènìyàn, ó ní ọkàn, ẹ̀mí àti ara. Gẹ́gẹ́ fún èmi bí mo ṣe fẹ́ rí ọjọ́ mẹ́ta leléyìí o. Ìgbàgbọ́ ó bẹ̀rẹ̀ nínú ẹ̀mí wa. Ìgbàgbọ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀mí wa. Ìgbà tó bá wa ọkàn wa lọ nínú èrò inú wa ìmọ̀lára wa ìgbésẹ̀ wa. ohun tí ọkàn ń ṣe leléyìí ẹ̀mí ìgbàgbọ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀mí a máa wọnú ọkàn wa tó bá kúrò nínú ọkàn wa a farahàn nínú ara wa bí a ṣe ń gbé ìgbé ayé wa ohun tí a gbàgbọ́. ìpèsè mẹ́ta yìí ìpele mẹ́ta yìí ohun tí ó túmọ̀ sí nípa ọjọ́ mẹ́ta. ìrìn àjò ọjọ́ mẹ́ta sí ayé wa lélẹ́yìí nígbà tí a gba Kristi a gbàgbọ́ nínú ẹ̀mí wa a ti gba ẹ̀mí wa là nínú ìrònú wa a máa máa gba ọ̀rọ̀ Ọlọ́run láyè a máa sọ ọkàn wa di mímọ́ àwọn nǹkan wà tó yẹ pé àlítì lè fara ṣe nítorí pé ara wa ni yóò jẹ́ ìparí ohun gbogbo ẹ jẹ́ ká òwe Róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹwàá àti ẹsẹ̀ kọkànlá ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹwàá àti kọkànlá. ẹsẹ̀ kẹwàá wípé tí kérésì bá ń bẹ nínú yín ara yín di sí kíkú nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀mí yín sì wà láàyè eléyìí tó ń sọ nípa ẹ̀mí tó ń sọ wà láàyè nígbà tá a bá gba Kristi ẹ̀mí wa bẹ láàyè ẹsẹ̀ kọkànlá wípé ẹ̀mí ẹni tó ń bẹnu rẹ̀ tó bá jí Jésù dìde kúrò nínú ipò òkú ẹni tó gbé Jésù dìde kúrò nínú ipò òkú yóò fi àyè fún ara kíkú yín láti jẹ́ ẹni ẹ̀mí tó ń gbé inú yín nígbà tí a gbàgbọ́ Kristi ẹ̀mí wa wà láàyè tó jẹ́ pé ara wa ti kú nítorí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nítorí pé ẹ̀mí ìyèwù níwọ̀n wa yóò jẹ́ kí ẹ̀mí àti ara wa kó wà láàyè fún òdodo káwa lè ṣíwọ́ ẹ̀ṣẹ̀ yìí dá láti máa ṣẹ́ nínú òdodo eléyìí la rí ìgbé ayé Ábúráhámù tó farahàn Ábúráhámù ó sì dé ìpele yìí ní òkè Mòráyà ní òpin ohun gbogbo Abrahamu ó tẹ́wọ́ gba àṣepé ìgbàgbọ rẹ̀. mòráyà yìí ní ìgbóse là ń pè ní kíni o tá a bá wo kúrónìkù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹwàá bíbélì wí pé sólómọ́nì ó kọ́ tẹ́ḿpìlì yìí ní orí òkè ní ìgbóse à à ń pè ní Síónì ibi tá ń pè ní Mòráyà là ń pè ní òkè Síónì nígbà tí a kọ́ tẹ́ḿpìlì tán a sì wá ń pè ní Síónì tí Dáfídì fìdí múlẹ̀ Mòráyà òun ló jẹ́ Síónì bẹ́ẹ̀ kan náà ní ìkẹyìn agbé àwọn onígbàgbọ́ tó bá dé àṣepé ìgbàgbọ́ wọn nínú ìwé ìfihàn orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní bíbélì pé wọn yóò dúró ní òkè síónì ẹ rí wípé ní orí òkè síónì ibẹ̀ ni àṣepé ìgbàgbọ́ wà ibẹ̀ náà ni àṣepé ìgbàgbọ́ wà bíi ti Abrahamu ti ṣe àwọn wọ̀nyí ni a ti fi orúkọ Ọlọ́run orúkọ bàbá ọmọ àti ẹ̀mí a ti fi èdìdí lórí ọkàn wọn a ti fi èdìdí lórí wọn wọ́n ti jáde kúrò nínú ìpọ́njú ńlá wọ́n ti gbé ìgbé ayé òdodo àwọn wọ̀nyí ni irú ọmọ ábúrámù àwọn tí yóò dé orí òkè síónì tíbi tí ọlọ́run gbé wà. mo fẹ́ ká ka ìwé rẹ̀ ìfihàn orí kọkànlá láti ẹsẹ̀ kìíní dé ìkarùn-ún. ó ní mo dìde mo sì wo ọ̀dọ́ àgùntàn tó dúró ní Síónì pẹ̀lú àwọn ẹgbàágbà méjìlá àwọn àyànfẹ́ tí mo sì gbọ́ nǹkan láti ọ̀run wá tó dàbí ọ̀pọ̀lọpọ̀ ohun omi lọ́pọ̀ tó sì wí pé ó sì dàbí ohun ìpè ó sì wí pé èyí ni ohun ọ̀tun orin tuntun lórí ìtẹ́ ó ní orin náà kò sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn tí a gbà látinú ìpọ́njú lánàá. àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí nítorí pé múdíá ni wọ́n àwọn wọ̀nyí sì tọ ọ̀dọ́ àgùntàn náà lẹ́yìn níbikíbi tí ó lọ àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn náà wọ́n jẹ́ àkóso fún ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà a kò sì rí èké ní ẹnu wọn wọ́n jẹ́ aláìlábùkù eléyìí ni ibi tí ábúrámù dé tí ọlọ́run fẹ́ kí àwa náà kí ó dé gẹ́gẹ́ bí irú ọmọ ábúrámù tá a bá tẹ̀síwájú tá a sì fara mọ́ ọlọ́run yóò gbé wa débẹ̀ ṣùgbọ́n tá a bá jáwọ́ tá a bá da ọlọ́run tá a dúró pẹ̀lú ọlọ́run a ní débẹ̀ o a nílò láti faradà a ní agbára láti débẹ̀ nípa tiwa ṣùgbọ́n ọlọ́run yóò ràn wá lọ́wọ́ òun ló ń fi oore ọ̀fẹ́ tó máa ń fi fúnni tí yóò sì mú wa débẹ̀ àmì agbàgbọ́ inú yẹ ohun tá a nílò láti ṣe leléyìí ẹ jẹ́ àgbàdúrà bàbá wa ti ń bẹ lọ́run àdúgbò lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ inú ayé wa nítorí pé ẹ ti pè wá ẹ ti ti dá wa mọ̀ láti jẹ́ gẹ́gẹ́ bí irú ọmọ ábúrámù gẹ́gẹ́ bí baba ńlá wa ábúrámù ti ṣe tó dé ibi ìsepé ìgbàgbọ́ rẹ̀ ní orókè Mòráyà mo gbàdúrà pé ẹ̀mí rẹ̀ yóò ràn wá lọ́wọ́ wípé a ò ní sọ yín nù a ò ní dà yín a ò dúró pẹ̀lú yín títí dé òpin káwa kó lè dé ibi tẹ́ ṣe sílẹ̀ fún wa a gbàdúrà agbàgbọ́ náà bákan náà wípé ẹ̀yin yóò ràn wá lọ́wọ́ nínú rọ̀fẹ́ yín wípé pẹ̀lú ohun gbogbo ní ṣíṣe pẹ̀lú yín mo gbàdúrà wípé ẹ̀mí yóò ràn wá lọ́wọ́ láti tẹra mọ́ láti máa farada gbogbo títí a ó fi dé àṣepé ìgbàgbọ́ wa pẹ̀lú oore ọ̀fẹ́ yín a dúpẹ́ nítorí pé ẹ̀yin ti gbà ní orúkọ Jésù Olúwa wa àmín ògo ní forúkọ rẹ̀